تمزك بأبل الله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه بذلك دعنا لأتك يا وأفصه الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته داجو داجو ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tí ó tún ṣe nínú àánú rẹ̀ láti pé kí èmi àti yín ọmọ pàdé ní orílẹ̀ àlàyé ní ọ̀rọ̀ ti èní tí rọmọdọ́ọ̀nì ti ọdún yìí ń di méjìdínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án tí ṣe oṣù rọmọdọ́ọ̀nì eléyìí tí jíra nẹ́bí sallallahu alayhi wa sallam tó di fourteen forty one abẹ́lọ́hùn nínú àánú rẹ̀ àwọn ìjọsìn tí a ti tì síwájú. Si àwọn èyí tí à ń ṣe lọ́wọ́ àwọn èyí tààtù mọ́ sí lẹ́yìn rẹ̀ táwa ń lérò pé à ń retí ẹ̀sìn látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run dákun mọ́ ju ẹnìkọ̀ọ̀kan wa lẹ́sìn rẹ̀. àmín. gbogbo ẹ̀yin olùkúnlọ́wọ́ fún ètò yìí ètò wa ètò àlèhúdà láti ọdún tí a tíjọ́ ń bẹ pẹ̀lú ara wa àti àwa tí àtúnṣe ń darapọ̀ mọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí abẹ́lọ́run nínú àánú rẹ̀ ọlọ́run bá ní fi ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà sí iṣẹ́ ṣe yín ọlọ́run mọ́ wa gbé fitinẹ́ kò yín ọlọ́run mọ́ gbé kó àwa náà. àmín lẹ́yìn eléyìí àkí gbogbo ẹ̀yin onímọ̀ràn alákìyèsí oníbèrè ọlọ́run bá san yín lẹ́san olóore gbogbo bó tilẹ̀ wóká ti àwọn ọ̀rọ̀ yìí síwájú tó àti nígbàgbé àwọn abíni méjèèjì tí wọ́n bí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá ní ṣe dáadáa fún oníkálukú wọn o ọlọ́run sì bá ní dúró tì wọ́n ọlọ́run wọ́n wá sọ àwa náà di ọmọ burúkú nígbà tí àwa náà ti ti ń jẹ́ àwọn òbí fún àwọn kan lẹ́yìn eléyìí náà gẹ́gẹ́ bí a ṣe ń bára wa sọ̀rọ̀ nínú Ramadan yìí oríṣiríṣi ọ̀rọ̀ ni oníkálukú wa ti gbọ́ eléyìí tó ṣe déédéé ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ tó papọ̀ mọ́ ìlànà níbi sallallahu alaihi wasallam eléyìí tó sì jẹ́ àríkúndá òun náà bẹ́ẹ̀ tí ń túmọ̀ sí pé àṣejù àṣe ètò àbí ìdádàpá arọ́mọ́ rẹ ni eléyìí tí wọ́n ń parọ́ mọ́ àwọn tó ti síwájú òun náà bẹ́ẹ̀ kọ́lọ́ mọ́sálá ìsàánú ẹnì kọ̀ọ̀kan wa. ṣùgbọ́n ọlá títóbi ọba tí ń jẹ́ ọlọ́run àkórè ọ̀rọ̀ wa ní òwúrọ̀ tèní òun náà la pè ní asaru sọdakọt fi takuyiyatil iman òun náà ni àwọn ipa tí sàárà ṣíṣe ń kó níbi fífún ìgbàgbọ́ wa ní agbára òun ni àkórè ọ̀rọ̀ wa ní òwúrọ̀ tèní ibi tọ́lọ́mùbá ní kí á ti ọ̀rọ̀ náà dé olùbánisọ̀rọ̀ wa afẹ́kẹ́bánisí ọ̀rọ̀ náà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní sísẹ̀ntẹ̀lé kọ́lọ́n kó lò wá ní sábàbí rẹ̀ fún àwọn ọmọ ìyá wa ní mùsùlùmí nílé so àkòrò ọ̀rọ̀ wa láti gbọ́ yẹn àsáàrù sọ̀dàkọ́ ti fi taqwiyati iman bismillah. a'udhu billahi minash shaitani rajim bismillahi rahmani rahim subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah. وصل اللهم وسلم على محمد وعلى آله وصحابه وسلم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كنا ونتنجى صدقه ولا تنبفون ونغاني بيرا كوكو تاني فوين الحمد لله lẹ́yìn gbogbo àwọn ìtẹ̀síwájú ọpẹ́ ẹ̀yìn ìtọ́rọ̀ ọ̀kẹ́ ìgẹ̀fà nàbì sallallahu alayhi wa àgbàgbé láti tún sọ pé lóhùn jazakumullahu khairan fún gbogbo àwa onítọ́rọ́ kọ́bọ̀ tí à ń gbé ètò náà àbáwọn tí wọ́n ti ẹ̀ gbé nǹkan tó kí kalẹ̀ nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ pé ẹ máa ba lọ́nbi ẹ bá lòde ọlọ́run kọ́ bá a sẹ́yìn lẹ́sẹ̀ dáadáa àti àwọn tí àwọn náà ń sẹ́ni tọ́rọ́ kọ́bọ̀ kódà ńgbà tá a tún ti wọ eré ètò yìí náà àti rí ọwọ́ ẹnìkan bọ́kùnrin ní bóbìnrin ni àmọ́ ọlọ́run kọ́ bá a sẹ́yìn lẹ́sẹ̀ dáadáa àti gbogbo àwọn èèyàn tí wọ́n tún ní ẹ̀mí bẹ́ẹ̀ náà torí pé ètò yìí sì ń lọ títí dijọ́ tí ọlọ́run bá ní kí ààwẹ̀ kó tán ni tó bá jẹ́ pé sátọ̀dí ààwẹ̀ bá tún bẹ a sì ń bọ̀ náà ni ọlọ́run kí ọba àti dáadáa fún gbogbo onítọ́rọ̀ oníkọ́bọ̀ àti àwa tí àwa náà ń gbọ́ tá à ń lò ó ọlọ́run kò sí dáadáa fẹ́yìn náà torí pé àwa tá a lánìyàn dáadáa tó jẹ́ pé owó ò sí ṣùgbọ́n alánìyàn tá ń fàdó àrùn wa lọ ọlọ́run kó bá àti dáadáa fún gbogbo ipa tí sàárà ṣíṣe sọ́dákọ̀ ṣíṣe tí máa kó níbi ríró ìgbàgbọ́ wa lágbára torí nu tá a fi jẹ́ ní pàtàkì níwájú ọba tó dá wa òun náà nígbàgbọ́ ta nínú rẹ̀ káwá gbé báyìí alákọ̀ọ́kọ́ ohun tá à ń pè ní àlè iman òun làdí ọkàn tẹ́dà gbọ́dọ̀ ní tó jẹ́ pé ó ní orígun mẹ́fà tá a máa pè ní articles of faith eléyìí ni àwọn òpó ìgbàgbọ́ tó jẹ́ mẹ́fà ìnígbàgbọ́ náà ọba adẹ́dá àwọn màláìkà àwọn tíra rẹ̀ àwọn ànábì ọlọ́wọ́n ọba ọjọ́ kẹyìn àti kádàrá kàkà ní jùmùlátàn lákòókò jọ̀kọ̀ bẹ́ẹ̀. ìgbàgbọ́ gan fúnra rẹ̀ tí sàárà sọ́dákọ̀ tí ó nípa lórí rẹ̀ ká tó bọ́ sí kìnìtùmọ̀ ohun tí ń jẹ́ sọ́dákọ̀ tí ẹ béèrè lọ́wọ́ mi. ohun tí jẹ́ gbàgbọ́ yìí òun náà là ń pè ní alẹ́ àkídà kò yàtọ̀ síra wọn o ìmánì náà ni àkídà àkídà kẹnu ìmánì ń bẹ nínú rẹ̀ ìmánì yàtọ̀ síra wọn àti tí ń àkídà ká di eléyàn mú tó bá ká máa wò kó bá àkídà ọ̀kan ìmánì ni ọ̀kan àkídà lọ́dọ̀ àwọn tí wọ́n tẹ̀lé lánàá nẹ́bí sallallahu alayhi wa sallam táwọn ọ̀ya tí wọ́n lọ́tọ̀ wọn ọ̀ya pa nẹ́bí sallallahu alayhi wa sallam àwọn ahli sunnati wal jama'a tí gbogbo mùsùlùmí gbọdọ̀ jẹ́ àfẹnutọ́ba yọra rẹ̀ kó ń bẹ̀. àgbà gẹ́gẹ́ bí ẹ̀rí nínú al-Qur'ani pé al-iman yazidu wa yankus ìgbàgbọ́ tá a mọ́ ní ìmọ̀ lé ìsì ìmọ̀ dínkù níbàámu sáwọn ayé báyìí ti mẹ́nu sọ́tò fati pé lè yẹ̀sìdádú ìmánan àti ti sọ fún wa pé sáádá tí wọn ìmánan lápẹẹrẹ pé yóò mọ nígbàgbọ́ wọn kún gbà wọn gbọ́ alukur'an àbí wọn máa ń sọ àwọn sẹ́ẹ̀rì a sì mọ dínkù bákan náà ẹ̀ atúndọ̀rì náà àdìsí ànẹ́bí sáníbi ni olè òní mọ jalè ńgbà tí ń jalè lọ́wọ́ kọ́ wa jẹ́ pé ìgbàgbọ́ òdodo ọbẹ̀ lára rẹ̀ tó pérépéré bákan náà ló ń sin ní onímọ̀ sísìn náà kí ìgbàgbọ́ òdodo kọ́bẹ̀ lára rẹ̀ pé wọ́n mọ̀ sin kalẹ̀ bí kéèyàn sí náà ni nítumọ̀ pé ìgbàgbọ́ àmọ́ lé àsìmọ́ dínkù al-iman àmọ́ àtọ̀rọ̀ pé ọlọ́run kó lé gbàgbọ́ ti ẹnìkọ̀ọ̀kan wa kún. kí ni wàá ní ohun táwọn fi cháàjì ìgbàgbọ́ wa tó ní í ṣe pẹ̀lú àkórí ìbánisọ̀rọ̀ wa tá a pè ní asaru sadaqat fi taqwiyatil iman. al-iman yìí àmọ́ lékún tó yẹ pé ń bi lílékún rẹ̀ lèyìn ó fi mọ bọ́ sínú àwọn ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ lèyìn ó fi mọ gbókùn tí yẹn bá kó ní mùsùlùmí ó di mùmìnì tó bá kó mùmìnì lọ́bàlọ́sí gbaná sọ́tò azab فإن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والمتصدقين والمتصدقات ọlọ́run ká lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ ni gbogbo wọn tá a kà yìí o bó tiẹ̀ jẹ́ kí wọ́n jura wọn lọ a ti ṣèlérí dáadáa dè wọ́n oríire ní ọ̀jẹ̀ tí wọ́n jọ gbé dàlùkìyàmà. bákan náà ìtùnú ọkàn kò sì ní sípayà fún wọn láyé wọ́n mọ̀ rí ìró dùnú pé àtúbọ̀tán ẹ wá ọ̀dà ẹ̀yìn tá a fi ilẹ̀ náà ò ní bàjẹ́ ìmánì mọ́ wá lékún bí tọ́ art pẹ̀lú àwọn ọ̀tẹ̀ láti ọlọ́run pẹ̀lú ìmọ̀ sí dáadáa a sì mọ́ dínkù bílmà á sí àwìsẹ́ yìí hàt ìmọ̀ dínkù pẹ̀lú téèyàn bá ń ṣẹ téèyàn ń ṣẹ̀ sófin ọlọ́run téèyàn ọ̀tẹ̀lé súnà nẹ́bí sallallahu alaihi wasallam téèyàn ń sa àwọn aburú. eléyìí ní ọ̀wọ́ ajé ká mọ̀ pé inú àwọn ọ̀sẹ̀ eré táyẹ̀ pé ká mọ̀ ṣe tí yóò jẹ́ nínú èdè àti ìsìláà àwọn onímọ̀ èyí tá a mọ̀ sí literary terms àbí definition rẹ̀ àti èyí tó jẹ́ technical definition rẹ̀ kò fẹ́ yàtọ̀ síra wọn káwá padà sọ́dọ̀ àwọn àfáwà méjì káfi lè rìn ní pápápá àfáwà àgbà aljurjani inú tíra àwọn àtàrífàt àwọn jẹ́ yíwa kó ń tán pè ní sọ́dákọ̀ ta ló nípa nípa gbígbé jíjẹ́ kígbàgbọ́ wa lágbára sí torí pé ohun tí ń bẹ lára wa tá a fi ní ìnáà nígbàgbọ́ ta nínú ọba tọ́da wa bí ọba ti sí ń bẹ èèyàn jámọ̀ kankan o àwọn tọ́lọ̀ ń kọminú wọn lórí ilẹ̀ kí wọ́n jẹ́ ní pàtàkì àwọn làwọn tó nígbàgbọ́ ló fi jẹ́ pé gbàtọ́lọ̀ wọn bá ń júwe fún wa pé walillahi mulku samawati wal ard wallahu ala kulli shay'in qadir ní inna fi khalqi samawati wa ikhtilafi layli wan nahar la àfàwa ni ti à ń pè ní sọdakọ òun náà ni àtìyàtú yòbùtàkà bí alimasuubatu minallahi ta'ala òun náà ni nǹkan tá a fún ẹlòmíì tá a mú jáde lọ́wọ́ wa tá a fún yàn láti fi wá ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba ọba tí ọlá rẹ̀ ga bákan náà àfàwa arọ́gìb al-asfahani inú tíra àti wọn náà tá mọ̀ sí al-mufradat mo ní ọ̀dọ̀ àwọn afáwà méjì iláyà kọ́bà àyà wa àwọn ní òjò yé wa pé ohun tá ń pè ní àsọdakọ̀ wà máa yukhrijuhu ìyà máa yukhrijuhu al-insanu min malihi ala wajhil qurba wọ́n lòun náà ni ohun téèyàn mú jáde nínú dúkìá tó bá dẹ́dá sí fún un a sọ fún wa pé kì í sọ nìkan ní dúkìá kódà ọpọlọ kó lè yàn ó pé inú dúkìá ni kámọ̀rọ̀ sọ inú dúkìá ni ìmọ̀ inú dúkìá ni àfáwa ní ohun tí a bá mú jáde nínú dúkìá tọ́lọ̀ ń fún wa aláwọ́jì ìlkùrbà lójúpọ̀ náà ẹ̀pá àfi ń wá ìsúnmọ́ ọlọ́wọ́n ọba wa pẹ̀tà abudan tá a fi ń ṣèjọsìn torí pé èèyàn lè fún yẹn ní nǹkan ẹni tó ń rẹ́ gùn yẹn ló ní sọ fún ọ ẹni tó fún ẹnìkan ló bribery náà nísìn ọyọ owó lápò rẹ fún un tá a pé sàárà ló sì sàárà kọ́ ló sì ríṣùwà là ń perú eléyìí bribery ni kò ní gbẹ̀san yọtọ̀ gbẹ̀sẹ̀ ńbẹ̀ ni ló fi jẹ́ pé àfa ni ohun téèyàn mú jáde nu tọ́lọ́wọ́n ọba ṣe fún un ala waji il qurba lójú pọ̀nà pé n fi ń wá ìsúnmọ́ ọlọ́run ọba adẹ́dàá ọba tó dá mi ọwọ́ ni ka zakat àpẹẹrẹ gẹ́gẹ́ bí àpẹẹrẹ bíi zakat ṣùgbọ́n o azakat yìí a sábà máa lò ó fún èyí tó jẹ́ ọ̀ràn èèyàn táwọn èèyàn ti ṣàlàyé lórí ẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan ọlọ́run kò kó wálẹ̀ sàn dáadáa kó lọ́run ìjà lè lò ó ló fi jẹ́ pé àní padà sínú eléyìí torí pé ká má máa waste owó mùsùlùmí bẹ́ẹ̀ bá ti gbálàyé kan tó ṣe déédéé bá a lè fi kéèyàn tó wá padà síbẹ̀ yọ̀ọ́ dàbí pa nfowó mùsùlùmí rárẹ̀ àwọn ìbéèrè tó bá kẹ̀ wá lórí ẹ̀ ni nkálukú tùmọ̀ yẹnjú ẹ̀ wọ́n ní gẹ́gẹ́ bí zakat wọ́n ní ṣùgbọ́n tá à ń pè ní asọ́dàkọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ní ìpìlẹ̀ rẹ̀ fìlà asli tukọ́ọ̀lù lìlìmùtàtọ̀wáìn àmọ́ lu sọ́dàkọ̀ fún ìta bá ti tí ò jẹ́ dandan tó jẹ́ àṣegbọ́ rẹ̀ ṣùgbọ́n commonly àmọ́ lóhun tí ń jẹ́ zakat fún ìtọ́jẹ́ ọ̀ràn èèyàn bó ti ẹ̀jẹ̀ gbólò méjèèjì wọn mọ́ lò pọ̀ mọ́ ara wọn torí pé wọn tá ń pè ní zakatul fitr ọwọ́ náà àdìsí tá níbi pé ní zakatul fitr ṣùgbọ́n lẹ́yìn náà ń júwe pé ọ̀ràn èèyàn ni òun náà jẹ́ ni wọ́n fi ní gbàtà bá lọ sọ́dákọ̀ lásán ní sábà àmọ́ wá fún ìtí ọ̀jẹ̀ dandan ṣùgbọ́n tó bá ti ní ni mọ́ jẹ́ bí àfàwà eh, arọ́ọ̀gì mọ́ ìsọ̀làyé nínú àkọọ́lẹ̀ wọn òun lè jẹ́ òun là ń pè òun ní mutasaddiq olùtọrẹ wọn wá ní kí ìwà aṣẹni tó fún yàn nìkan là ń pè lólùtọrẹ kí ló dé tó fi yọrí bẹ́ẹ̀ nú èdè wọn lòun náà ni pé ẹni tó fún yàn àtẹni àwọn méjèèjì jọ ń jẹ́ ní tọ́tọrẹ ni ló fi jẹ́ pé ká kí ẹni tá a fún ní sàárà àtọ́gbà sàárà lọ́wọ́ wa torí pa nẹ́bí sallallahu alaihi wasallam jó yé wa pé àsìkò kan ń bọ̀ wá táwọn yóò gbé sàárà kalẹ̀ tí wọn ò ní rẹ̀ nígbà lọ́wọ́ wọn wọn mọ̀ wá rúùkì kódà ọtí ẹ̀sẹ̀ lè yí tọ́jẹ́ sàkáwọ̀rìn yàn ìtọ́jẹ́ sàká ọ̀ràn èèyàn ní ayé Omar bin Abdulaziz tí wọn ò rí tálíkà nù mùsùlùmí tí ó gbà wọ́n tún ní ẹtú wá nínú àwọn ẹlẹ́sìn míì náà wọn ò rí wọ́n wá wọn kó sọ́jà iná bá ní bùkátà kọ́mọ lọ mú kọ́mọ lọ mú nínú owó yẹn táwùjọ bá da ìgbà lè rí bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé lórí ọ̀rọ̀ pé sáà lè fún ẹni tí èsè mùsùlùmí àbáàbá lè fún ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n hásù àwọn tí ò jẹ́ mùsùlùmí tá lè fa ẹ̀mí wọn mọ́ra kò sínú ohun tí ìjìmá àparẹ́ torí pé ohun tí ó bá pa ayé alukur'ani rẹ yóò jẹ́ pé lójú ayé anabi sallallahu alayhi wa naa lẹ́yìn eléyìí báyìí tá a ti mọ̀ pé ẹni tí ń fún yẹn ń sàárà yóò mọ̀ jẹ́ alimutasaddiku ẹni tí ń gba sàárà ni ọmọ kí n wá lẹni tí fira rẹ pé mi pé mi náà gbà orí káwa ni ó ẹ̀ńtọ́ bá gba sàárà àbẹ̀ntí wọ́n ń fún ní nǹkan ẹ̀ńtọ́ tẹ́wọ́ ìsàlẹ̀ lọ́wọ́ tiẹ̀ wà èèyàn ò sì ní béèrè lọ́wọ́ èèyàn ò ní béèrè nǹkan kan lọ́wọ́ èèyàn àbí èèyàn fún yẹn ní kankan yẹn gbà bóyá ẹ̀bùn ló pe ní àbí sàárà ẹ̀ńtọ́ gba nǹkan yẹn ò ní wà nípò bó ṣe wà làwọn afáàfin mọ́ sọ́nà òwe wọn ó pe tọ̀ tèlémàsì alàti mazalla níbi ká mọ́ tọrọ nǹkan wọ́n ní ìyẹpẹrẹ ńbẹ́ńbẹ́ kódà kọjá pa béèrè pé ń bo lọ́nà torí pé bẹ́ẹ̀ nìyẹn fún ọ ò wà bó ṣe wà tẹ́lẹ̀ mọ́ bí ò fún ọ ò wà bó ṣe wà tẹ́lẹ̀ mọ́ o ti wà nípò ẹni tí ẹnìyẹn ti ní ọ̀hún lórí rẹ̀ ni wọ́n fi ní ẹnìyẹn náà ṣe sàárà torí bí ó ń gbà ọ̀bá sí ọlọ́rẹ̀ ò ní rí sẹ́sìn ò ní rí sẹ́sìn ṣe gbogbo àwa tá à ń tọrẹ ọlọ́run kì í yọ gbà ní ọwọ́ wa àwa náà tá à ń gbà ọlọ́run kó fà wá náà sínú abọ́rọ̀ káwa ni ó lè mọ fún àwọn èèyàn eléyìí ní ṣókí lórí ohun tí ń jẹ́ àsọdakọ̀ ọwọ́ pàtàkì débi pé sáà ti mọ̀ pé tá bá ní àkójọpọ̀ pé ohun tí ń jẹ́ sọdakọ̀ sàkáàtì tọ̀ràn èèyàn bẹ́ẹ̀ nù rẹ̀ tó jẹ́ ọ̀kan pàtàkì nínú òkú ẹ̀sìn. bákan náà àwọn tí ò jẹ́ ọ̀ràn èèyàn náà ká tọrẹ inú iṣẹ́ dáadáa ni nígbà tá Al-Kùránì ti ń júwe fún wa pé dáadáa ò pín síbi pé ẹ̀ ń kírun lásán o ṣùgbọ́n nù dáadáa òun náà ní ká mọ tọrẹ sọtá sì rí àpẹẹrẹ lára Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n làwọn ọlá ti ń bẹ́ńbẹ́ níbi ìmọ̀ ọ̀sìn sọ́dákọ̀ gẹ́gẹ́ bí a ti fẹ́ pín ẹ̀ka ọ̀rọ̀ náà síbáyà bíi mẹ́ta alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tá a fi mọ̀ pé àwa tí à ń tọrẹ a ní ohun tá à ń wá yorùbá sọ pé náwó náwó ọmọ ohun tó ń wá náwó náwó kì í sápà ó túmọ̀ pé tọrẹtọrẹ olùyọsàká nínú owó rẹ̀ olùyọsàká nínú nǹkan ọ̀sìn rẹ̀ olùyọsàká nínú nǹkan oko wọ́n mọ ohun wọ́n ń wọ́n ń béèrè wọ́n ń béèrè wọ́n ń béèrè wọ́n ń béèrè ìbalẹ̀ ọkàn àti kákúure àti kájínre káti wà àlìjẹ́nà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ohun tí gbogbo tọrẹtọrẹ ń wá ní yálà yìí tó jẹ́ tọrẹ yẹn àbí ètí ọjọ́ rẹ̀ yẹn wọ́n tó ń wò ó pé wọn ọ̀gbọ́n sẹ́ni tọ́tẹ̀ láti ọlọ́run ọba rẹ̀ òun ni ọ̀gbọ́n ìwọ gangan wà máa ń yẹ̀rẹ̀ gábì amíl Ibrahim ilà mànsẹ́fì anafsaw ọlọ́run ti bá gbogbo tọrẹtọrẹ fèsì fún àwọn tí wọ́n ń wò wọ́n pé wọn ọ̀gbọ́n ni wọ́n fi ń tọrẹ ni wọ́n fi ń yọ sàkánú owó wọn tàbá tó wáwò ní parí àwẹ̀ yìí náà ń tọrọ yìí àkórí ìbánisọ̀rọ̀ yìí fi pàtàkì sí wa òun náà ni pé àwa tá a tún yọ jákà náà ara sàárà lòun náà èyí tí ọ̀jẹ́ jákà ní àwọn tá a tọrẹ fún pé ẹ̀yin náà ẹ sọdún pẹ̀lú ìdùnnú tí ọ̀jẹ́ jákà sàárà náà ọ̀pọ̀ láwọn àsìkò yìí tó jẹ́ pé àsìkò tánibí mọ́ tọrẹ tó pọ̀ jù náà nínú oṣù tí à ń ẹ̀rí eléyìí lọ́tọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí imam muslim gbéjáde nínú tíra wọn láti ọ̀dọ̀ afa wa abi malik al-ashari kọ́lọ̀nkọ́ba ayọ́nu sí wọn. wọ́n lànà nabi sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ ẹlẹ́sìn ilẹ̀kẹ́ wọn tí wọ́n kó jọpọ̀ tí wọ́n ń júwe àwọn nǹkan míì fún wa. tó yẹ pé bí alukurani ṣe ní tanasuk wa tanasuk pé alukurani mọ́ sopọ̀ mọ́ra wọn pé connection wà ń bi ọ̀rọ̀ alukurani aya kan sí kan súra kan sí kan bẹ́ẹ̀ náà ni àdìsí anabi sallallahu alayhi wa sallam náà sopọ̀ mọ́ra wọn tó jẹ́ pé àdìsí tá a fẹ́ kà yìí ń júwe báwo láti rí àwa tá a yọ zakat kí láàfi yọ zakat ṣùgbọ́n àní kánjú wọnú rẹ̀ torí pé a bọ̀ sínú mọ́jẹ̀mú wo láàfi ṣe sàárà tí ó fi jàtẹ̀wọ́ gbà yálà èyí tó jẹ́ zakat tọ̀ràn èèyàn àbẹ́ ìtì ọ̀jọ́ràn èèyàn nínú tí ń jẹ́ sọ́dákọ̀ wọ́n lá nàbì sallallahu alaihi wasallam sọ pé atuhuru saturul iman anabi ni ìmọ́ra mímọ́ ẹ̀mí gbogbo eléyìí anabi ni ìlàjì ìgbàgbọ́ ni torí pé a ní ìmọ́ra tinú ẹ̀mí òun ni kéèyàn gba islam ìmọ́ra àfara ìta àti tọ́jẹ́ pé ìtọ́jẹ́ hukumiya tọ́jẹ́ ti ìdájọ́ a sì ní ìtọ́jẹ́ pé a ṣe òun tá a rí pé báyà bá a ṣe ń wọ jẹ́nẹ́bà à ń sàlùwàlá gbogbo àwọn eléyìí ara àmọ́ra ni ànábì ní ìlàjì ìgbàgbọ́ ni o bákan náà walhamdulillahi tamla al-mizan ànábì ní ká gbólóhùn pé gbogbo ọpẹ́ àtẹ̀yìntọ́lọ́wọ́n ọba ni alhamdulillah ànábì ní ó ti kún òṣùwọ̀n kẹ́kẹ́ وسبحان الله والحمد لله تملعان ما بين السماء والأرض أنا بنت أباتي أتواك أقوى سبحان الله والحمد لله أنا بنت مجيجي ó ti kún gbogbo ohun tí bẹ́ẹ̀nù ó ti kún sámà àtilẹ̀ àti àforífojì rẹ̀ pé ó ti kún kẹ́kẹ́ fún kẹ́ ọlọ́run àtàánú ọlọ́run fẹ́ni tó wí bẹ́ẹ̀. ọwọ́ ni wọ́n sọ̀láàtù núrùn ànábì ni ìmọ̀ kírun sọ̀láàtì tá à ṣe yẹn ìrun tá à kí ànábì ni yálà ọjọ́ rẹ̀ yẹn àbọ̀jẹ́ ìtọ́jẹ́ náfìlà ànábì ní ìmọ́lẹ̀ ni o ọwọ́ ni wọ́sọ́dàkọ́tù burhanun ohun tí ànábì lò fún àwọn gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta nuru burhan àti diyahu jíǹsù kẹ́nẹ̀ ni wọ́n ṣùgbọ́n àtú ní ọ̀tọ̀ọ̀tọ̀ ànábì ní sọ̀dáàtì nuru ó ní ìmọ́lẹ̀ ni o ọwọ́ ni wọ́sọ́dàkọ́tù burhanun àrí kébí sàkáfẹ́ mọ́ bá sọ̀láàtì kẹgbẹ́ náà alukọ̀hán ọwọ́ ni sọ́dàkọ̀ náà tẹ̀lé níbi àsọ̀láàtì nuru wọ́sọ́dàkọ́tù burhanun ànábì wa Sahara sàárà àṣìṣe o yálà ọ̀ràn èèyàn tọ́jẹ́ sàká àbí ìtọ́jẹ́ àwọn ti àṣegbọ́ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ní a ó ní atọ́nisọ́nà ni o atọ́nisọ́nà ni ayẹ̀nẹ̀ fún yàn ẹni ọ̀nẹ́ bá dímọ́ iná ẹ̀ ni torí tó ń pè ní Qur'an pé dalilun wadihun tọ́rọ̀ bá dàrú ànábì ní òun ní mọ́ yẹ̀nẹ̀ fún yàn tí ó sọ bí tá a gbà sàárà àṣìṣe mọ́ síbẹ̀ bákan náà sì ni pé ọjẹ́ dẹ̀lílù wádìhùn ọjẹ́ atọ́nà tí ń fi ìgbàgbọ́ ẹni tí ó ṣe é hàn pé eléyìí nígbàgbọ́ nù ọlọ́run pé tí bá pe àásìkò ah, wa nígbàgbọ́ ní sísàrà ó nígbàgbọ́ nù ọlọ́run sì nígbàgbọ́ nù ẹ̀sán. bákan náà lábẹ́ pé ọjẹ́ atọ́nisọ́nà eléyìí ni ó fi mọ́ jẹ́ pé gbogbo ẹni tí ń tojú wọlé tọ̀ ń lọ̀dọ̀ aláyẹ̀wò tọ́wọ́ jẹ́ pé atúnsọ ohun tọ́ lẹ́ẹ̀sì asọ́ di ọ̀wọ́n fáwọn tí ọmọ jẹ́ láyé ìgbà kẹ́bẹ́yàn bá ara ẹsẹ̀ mọ́ àfàwà alimam hmm. ṣùgbọ́n nísìn àwọn tí ń tẹ́ẹ̀pẹ̀ àwọn tí ń wọṣẹ́ omi ní ń lò tẹ̀sùbá ní ń lò ẹlẹ́ni tíà àbí igbákẹ́ ní ń gbóhùn rẹ̀ tí wọ́n náà ń tójú bọ́lé pé ọ̀nẹ́ dàrú ọ̀wọ́ àmọ̀pá níbi ti júwe pé àsọdàkọ́ tó bọ̀rọ̀ àánú ohun tí ó jẹ́ atọ́nẹ̀ fún ọ tó fi ní sọ̀nẹ̀tọ̀ òun náà ní kọ́ ọmọ ṣe sàárà ọwọ́ ń lọ sọ́dọ̀ àwọn ọlọ́run ti dá sàárà fún ọ kí wàhálà ò tó dé ìgbà tó dé náà ọlọ́run ti dá sàárà fún ọ tọ̀sẹ̀ ní bùkátà sáyẹ̀wò tí wọ́n bá ti wá tẹlẹ̀ fún ọ wọ́n wá pé ah, ọ̀nà tó dí fún ọ yìí ọ̀nà èdí kí mọ̀ ọ̀nà èdí mọ́ mọ̀lú dípò ṣe lè kókó tó mọ̀lú ní mọ́lànà wọ́n wá kọ́ lọ́ra ẹsẹ̀ mọ̀lú mẹ́rin wá wọ́n náà ti mọ̀ bí wọ́n ṣe ń gbà lọ́wọ́ yín kó ẹsẹ̀ mọ̀lú pé táwọn bá ti rẹ́ ẹsẹ̀ mọ̀lú tó fi ṣe sàárà ọ̀nà ó sì fún ọ àwa pé ṣé àwọn mọ̀lú náà títà kó mú sọ kó mú wọ̀ náà kódà bákan náà alimam torí pé ọ̀nà títí bàbá ti ń gbàbì kan ọ̀nà ẹ̀bẹ̀ tètè mọ́ tètè mọ́ túrú wọn bá mọ dátáyà àti pàfún yín pé kẹrà wa bàbá ti ní rẹsẹ̀ mọ̀lú wa torí pọ́n ní dimọ́ mọ̀lú pé a tipa náà tipa tètè mọ́ la ọ̀nà ẹ̀mọ́ra táyà tipa tó ń bá dátáyà tipa fún ọ ọmọ tó ń ṣe torí pé táyà ẹ̀yọ̀ kan gan ọfẹ́ ra bàjáàjì ni pé ànábì ti júwe fún wa sọ̀làwátù rọ́bì wàsálàmù àlè pé asọ́dàkọ́ burhanun pé dẹ̀lílùn wádìhùn tọ́nà bá di atọ́nà lọ́jẹ́ tí sínà fún ni mọ́wùlẹ̀ sẹ́bọ sọ́ba tọ́ da ọ. ọwọ́ ní bákan náà wà sọ́bùrù dìyà òun onísùúrù náà ìtẹ̀sán lọ́jẹ́ òun náà tún lọ́njẹ́ ìtẹ̀sán náà ìmọ́lẹ̀ lòun náà jẹ́ ló fi jẹ́ kó tàbá wáyà alukur'an ọlọ́run ọba ni wasta'inu bi sọ́bùrù wa sọ̀láàt ọ̀pọ̀ sọ̀láàt àti kíníkọ̀ àti sùúrù ọwọ́ ní ṣùgbọ́n ohun tó le ni o tí ọ̀bá jẹ́ pàwọn tọ́lọ́ sí nírọ̀rùn tí wọ́n sì ń bẹ̀rù ọlọ́run ni wọ́n mọ̀ tẹ̀lé tọba wo mẹ́tẹ̀ẹ̀ta tá a nurun burhanu diyaun arìpítà ni ò ní bùkátà sí mẹ́tẹ̀ẹ̀ta. bákan náà ọlọ́run bá tọ́ da wa òun ni nuru samawati wal ard látara àjọsìn fún láàfin rí ìmọ́lẹ̀ ìtẹ̀láṣẹ rẹ̀ ṣe sọ́dákọ̀ láàfin rí ìlànà láàfin rí ìsínà ìwà ṣe sùúrù tì í lọ́dọ̀ pé à ń pẹ́ lọ́wọ́ à ń ṣe sàárà bùkátà mi ò tí ì bí yá ọwọ́ akú sùúrù tó fi kéjì rẹ̀ ẹ̀yin náà yorùbá ẹ̀ mọ́ sọ pé àrùn mẹ́ta kì í dọ̀bẹ̀ nítumọ̀ pé àlámọ̀rí òní òní dàrú nígbà tá a bá ń kírun fọ́lọ́hún tá à ń ṣe sàárà bákan náà táwa ní sùúrù tí pé èmi ò níbi tí ń lọ bí ó jẹ́ pé ọba tó dá mi ní ntakùtì lọ́rùn àrò mẹ́ta yìí sí kíni kì dọ̀bẹ̀ nù mm-hmm. bẹ́ẹ̀ náà ni ìmú nǹkan mẹ́ta yìí lọ́wọ́ àlámọ̀rí ẹ̀dẹ́ yìí dàrú. nínú hadisi yẹn torí pa àfẹ́ fòóni kákẹ́yọ sọ́dákọ̀ láwù àfẹ́ ká tú papọ̀ ànábi wa ni wal Qur'anu ujjatun lak ànábi ní al-Qur'ani yìí àwíjàre ni fún ọ bẹ́ẹ̀ ni kí wọ́n bá fẹ́ sìn ọ lọ́nà ayàpá bí wọn ní bá fẹ́ báyàn sọ̀rọ̀ ń tẹ́sí yóò dáa ọmọ ọmọ alukurani wa bákan náà tó bá wa ń kà alukurani gan alukurani gan ó dìde ní olùsìpẹ̀ fún ọ níbi tọ́rọ̀ rẹ bá kù síjọ́ gbẹ̀ndà kìyàmà ọwọ́ ni bákan o ṣùgbọ́n kì í ṣe gbogbo yẹn alukurani ọ jáwéjàre fún o awo haleik àbí kọ́ jẹ́ ẹ̀rí takùọ́ láyé àti lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà wọ́tọ́ ọjà àfa tí wọ́n bá ọ níbi tí ọ̀tọ́ tí wọ́n ń pè àfa síbẹ̀ ní kọtọba adàlẹ kìyàmà gan alukóhánà mọ jẹ́rìí pé ọkà mi kò lò mí ọkà mi kò lò mí látàrí báyìí ọni àníwá ni kúlù náà sì yàgòdú àníbi ní gbogbo èèyàn ní ọmọ jín láàárọ̀ bá a ti jín lónìí yìí náà àníbi wa ní ṣùgbọ́n o ìrìn èèyàn méjì ní mọ jín sáyé onífàbẹ́ ìhùnẹ́fṣàhù ẹlòmíì ti tara rẹ̀ ó ti tara rẹ̀ ọwọ́ ni fáwọn ọ̀tí kò há. ẹlòmíì ó ti ọjàra rẹ̀ kó lóko ẹrú àwọn ọmọ òbí kò hà ẹlòmíì kó parun okò bára rẹ̀ ẹni tí máa ń ṣe eléyìí ọyọra rẹ̀ kó lóko ẹrú èṣù ẹni tóun bá ń tẹ̀lé lánàá mi yàtọ̀ sí òun jura rẹ̀ sínú kódà àwọn fún wa pé bí yẹn bá ń tó rà pọ̀rọ̀ parí wọ́n ní bí pé mo jí wọ́n ní ìyẹn ti ra gbà méjì bíra rẹ̀ ọgbà àdúà tọ́jú di sọ sàárà náà òun náà jó ọsọ sọ tí ọ̀sán eléyìí ni alákọ̀ọ́kọ́ inú àwọn láti ń fún asọ́dàkọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọlọ́run ọba dẹ́dà yókùlìfò alẹ́lẹ́ mùtàsọ́dìk ọlọ́run ọba mọ̀ sí ara dí fẹ́ni tí ń sàárà sàkálẹ̀ yẹn ń yọ ni àbáwọn sàárà náà jákàtà yọ dáadáa ọlọ́run ọ fún wa lórí kọ́dà ní ti ń gba sàárà ni ọlọ́run sàárà dípò òun náà àti sọ fún wa pé ní yàrá mùtàsọ́dìk òun náà ni pé ẹni tí ń gba sàárà àtẹni tí ń ṣe sàárà wọn ni láyé àtọ̀run ọlọ́run bọ́ sàárà dífún rẹ níbẹ̀ níbo láti rélẹ̀ arínú alukur'ani gbangba iná sọ́tù sábàì àyà ẹlẹ́ẹ̀kọkàndínlógójì ọlọ́run ọba dẹ́dá ni wọ́n máa ń fàkùtùmí ṣé ìǹfà òwà yóò kólé fowó wàhùwà ohun yòówù tẹ́ ẹ bá ná yálà owó yálà agbára yálà ọpọlọ yálà ìmọ̀ yín lẹ bá ná síbi dáadáa fẹ́mi ọlọ́run ọba fọwọ́ yòókùlífòhù ọlọ́run ọba sàràdí rẹ̀ torí pé kí ni wọ́wọ́ àkọ́yìrò rọ́ọ̀sì kí torí pé ọlọ́run ọba ni ọba tí àrísìkí rẹ̀ ọba tí àrísìkí rẹ̀ lóore jù wọ́rísìkò rọ́bìkà àkọ́yìrò wà á bìkọ́ òun láti kìtì èyí tán mà ìndà kún yẹn fàdù wọ́n mà ìndà lọ́ báàkì gbogbo tí ń bẹ lọ́wọ́ ẹ̀dá àyókù ni ọ̀tàn tọ́lọ́run ọba nìkan ni òní tán eléyìí ní ẹ̀rí atọ́wárí nínú àdìsá níbi sallallahu alaihi wasallam nínú sahihu muslim lọ́dọ̀ àfàwọ̀ àbí hurera wala níbi sallallahu alaihi wasallam sọ pé inú àdìsí kudu sí pé yabna adam mo pè wọ́n ma níbi adam hunfik hanfik mọ̀ ná hunfik alik wọ́n mọ̀ ná fún wọn náà ó tún wà pé bàbá sí ní ọlọ́wọ́n mọ̀ sí fún wọn náà kọ́dọ̀ kan náà wà fáwa bóòrùn bá ti ràn kò ráyè sàn lọ omi ò ní ráyè wọbẹ̀ bákan omi yọ ọmọ ọrùn kò ní wúlò fún fọṣọ ló fi jẹ́ pé bàbá sí ná sí bẹ́ẹ̀ ni omi ò sì mọ wọnú àrísìkì wa eléyìí kódà àrínà afáwa Usman àti mọ gbọ́ wọn afáwa Abubakar Siddiq àti mọ gbọ́ ọ̀rẹ́ tiwọn náà torí pé àwọn gbàgbọ́ yé àyà yìí dáadáa tí wọ́n sì tẹ̀lé àpẹẹrẹ yé wa òun náà ni pé nínú ọlá ọlọ́run ọba ní òun ó fi mẹ́wàá rọ́pò bákan náà nígbà míì ó lè lọ sí pèlé ìpèlé tí ó fi mọ́ ọ lọ lọ sí seventy thousand àbí jù bẹ́ẹ̀ lọ déyìí tẹ́dá ọmọ nǹkan ẹyọ kan ọlọ́run ó lè di mẹ́wàá ó lè di seventy ó lè di seven thousand ó tún lè di seventy thousand ó tún lè di seven hundred thousand nílọ́po ìlọ́po bẹ́ẹ̀ kí láyà tọ́tọ́ ka ilé ìfún wa ọlọ́run ọba adẹ́dà nínú alukurahani ọlọ́run ní masalu lẹ́dínà yunfikuna àmìwálà òun fi sabilillah ọlọ́run lè rà pẹ́ẹ́rẹ́ àwọn tí wọ́n ń ná dúkìá wọn sójú ọ̀nà wọn ọlọ́run ọba ọlọ́run ọba ni wọ́n dà gẹ́gẹ́ bí àgbẹ̀ nítumọ̀ ó ní àpẹẹrẹ àwọn tí wọ́n ná sójú ọ̀nà wọn ọlọ́run ọba wọ́n dà gẹ́gẹ́ bí àgbẹ̀ ohun tí wọ́n wá ná yẹn òun lọ́wọ́ sẹ̀ dàbí kámásálì abatin torí kì í ṣe pé ìyẹn ni ọlọ́run tí wọ́n ná jáde òun ni kámásálì abatin ṣùgbọ́n àwọn gangan àwọn dà gẹ́gẹ́ bí àgbẹ̀ ọlọ́wà ń tẹ́ pé àgbẹ̀ nǹkan gbìn irúgbìn tágbẹ̀ gbìn yìí sábà irúgbìn yìí wá gbé atọ́tọ́ méje jáde atọ́tọ́ kọ̀ọ̀kan fi kulli sumbulati mihatu abba níbi atọ́tọ́ kọ̀ọ̀kan ó gbé sírí ọgọ́rùn kọ̀ọ̀kan ó gbé látàrí báyìí ó gbégi ẹyọ kan jáde igi yìí wá ní ọwọ́ méje sírí kọ̀ọ̀kan ni wọ́n ń lọ ní seven hundred seven hundred ọmọ a rí i pé ọkà bàbá ẹyọ kan àbí yẹn gan ẹyọ kan ọwọ́ ni wàlọ́hù wá sí ọ̀nà alim ọlọ́run ọba ọlá rẹ tún ọmọ onímọ̀ sí tí ọmọ jáde látara sàárẹ̀ fi ṣe sàárà ó sì mọ̀rú tọ́tọ́ sí kó wa nítumọ̀ pé bá bẹ́ẹ̀ ni a sì mọ san wọ́n tàbá wòye sí gbàtà ni wallahu yudaifu liman yasha ọlọ́run mọ́ sáà dìpele fẹ́lòmíì tí ó ju iye tá a sọ yìí lọ wọ́n nítorí pé ọlọ́run sàfijọ́ àfijọ́ wa ó pe olùṣe sàárà ó fi wí àgbẹ̀ sàárà a ṣe gangan ó fi wé irúgbìn eléyìí ń tọ́ka pé àwa tá a fẹ́ sàárà tá a àgbẹ̀ jẹ́ ni àgbẹ̀ tí yọ ló fi jẹ́ pé àwa náà gbọ́dọ̀ màsùkò tí sàárà lọ́lá àsọfún akọ́nu Ramadan ànábì mọ́ tọrẹ dáadáa jàsùkò yòókù lọ pàápàá jùlọ níbi mẹ́wàá àkẹyìn ọlọ́nkọ́ bá a ti dáadáa fẹ́ rú ọlọ́run ọba kan ìyẹn sọ̀rọ̀ nípa àfa wa lánàá ẹnìkan jẹ́ ní owó tó nítumọ̀ tó wọ́n ìfẹ́ tó bí four hundred thousand ẹnìyẹn wá tájẹ́ẹ̀tì òrùlẹ̀ lẹ́tùlù kọ́dìrì ọwọ́ asọ̀fẹ́ nìyẹn ẹja wo ẹ̀kọ́ pé àgbẹ̀ thomas kò tá a sí kíni tá a gbìn nǹkan ọlọ́run kò ti dáadáa fẹ́ rú náà àti ẹni tí ó ṣe bẹ́ẹ̀ fún ọwọ́ ní wọ́n ní àpẹẹrẹ yìí túmọ̀ pé àwa tá a sì sàárà àbọ̀rọ̀ jẹ́ni tó mọ àsìkò tí sàárà lẹ́tọ̀ ká mẹni tó lẹ́tọ̀ tá a fún torí pé àgbẹ̀ tí ó gbìn kó gbọ́dọ̀ mọ ilẹ̀ tí ó gbìn kó sí irú ohun tó lè gbìn síbẹ̀ àti bó ṣe lè gbìn nǹkan yẹn ohun tó sì fẹ́ gbìn náà tó gbọ́dọ̀ jẹ́ ohun tó dáa ọ̀bọ̀dọ̀ jẹ́ ilẹ̀ asálẹ̀ kò sì gbọ́dọ̀ jẹ́ ohun tó ti ju ní ohun tó fẹ́ gbìn wọ́n ní àpẹẹrẹ olùṣèṣàrà ní túmọ̀ pé àgbẹ̀ ta ni yóò jẹ́ àgbẹ̀ tó gbọ́nú gbọ́ǹta tó mọ bá a sì dako òun náà ni pé ẹni tó bẹ̀ sàrà kó jẹ́ mọ̀kòlísọ̀n ìdàkánà mọ̀kòlísọ̀n kó jẹ́ ni tí ń ṣe sàrà ìtorí ọlọ́run ọba nìkan sàrà tó fẹ́ ṣe kó jẹ́ ń bi nǹkan halali àti sáré lọ síbi àwọn sùúrù tá a padà dé níwájú ṣùgbọ́n a tún palẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bákan náà ni pé ẹ̀mí rẹ̀ ti fi ń ṣe é torí pé ó lẹ́mìí pé ọmọ pé ọlọ́run ọba ní mọ́ kẹ́ni òun ní sì mọ́ gbà lọ́wọ́ ẹni bákan náà sì ni pé ìdẹ̀ra ọlọ́run yìí kì í ṣe pé torí òun nìkan yóò wá torí ẹ̀ mọ́ mú jáde wọ́n ló fi jẹ́ pé ọlọ́run ọmọ sàdìpẹ̀lẹ́ bí àníyàn wá bá ṣe wá rí àti ibi tá a ti rí ohun tá a fi ṣe sàárà àti bí sàárà yìí bá ṣe ṣàǹfààní fún ẹni tá a ṣe é fún sí ìtumọ̀ pé ọmọ júwe bí ẹ̀sìn ẹ̀wọ́ ṣe mọ pọ̀ tó tó fi jẹ́ pé àwa ń tún bẹ́ẹ̀ náà ti ń ba sàárà ara wa jẹ́ lórí ọlá tí ń bẹ fún sàárà níbi ẹlẹ́ẹ̀kẹta torí pé èèyàn lè gbin ko ó gbin ko tán kò sì lọ roko kókó wa wọ́n ń pa àwọn kan ní weeds àwọn àpàdà ba oko rẹ̀ jẹ́ wọn pé tọ́ba ti àgbàdo tọ̀ lọ́sẹ̀ àkọ́kọ́ ẹ̀rọ ọ̀sẹ̀ ẹ̀mẹjì náà ẹ̀mẹta lẹ́rọ ìwọ́n tó ṣe sàárà tó wá jẹ́ pé báwo ló ṣe ní jẹ́ kí sàárà rẹ̀ ó bàjẹ́ èèyàn lè sàárà ọdún márùn tó jẹ́ pé lẹ́yìn ọdún márùn sàárà yóò sì bàjẹ́ tẹ̀sán rẹ̀ ó dùn wọ́n lápẹẹrẹ rẹ̀ òun náà ẹni tó ṣe sàárà fún yẹn tó wá pé ń padà ń ṣe ṣíárì mi lẹ́yìn bí ogún ọdún pé á ah, èmi mo ṣe fún o ọkẹ yàrá ìmoore ni o tó fi ń ṣe ìyẹn rẹ sàárà yẹn ń jọ yẹn títí ń bá a bọ tọ́lọ́run ti ń kọ̀ẹ̀sẹ̀ fún ẹ̀sìn rẹ̀ dópin nìyẹn làlùkọ́rán ti sọ fún wa pé a pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo la tubtilu sadaqatikum bil manni wal adha ẹ mọ́ fi ṣíárì mi ṣíágbọ́ mi ṣùtá ẹ mọ́ fi ba sàárà yín jẹ́ látara ẹnu àwa la ṣe báyìí fún àwa la ṣe báyìí fún láti mọ̀ fi ṣèyàn rẹ̀ fẹ́ntà sí fún tó látàrí báyìí eléyìí ni inú ọlá ti ń bẹ fún sàárà àṣìṣe lẹ́lẹ́ẹ̀kẹta àwa rí àpẹẹrẹ lara lára àwọn sọ̀hábà àti gbọ́ngbà tá à ń sọ̀rọ̀ nípa wọ́ọ̀kì ohun tí ṣe tánibí ni ha sàárà dáadáa ló ṣe yìí àní padà síbi eléyìí bákan náà ọ̀kan náà àfa wa tá ń pè ní ṣùbà ọmọ hujjaj àfa wa ṣùbà ọmọ hujjaj awo hujjaj nígbà tí Abu Daud wọ́n rìpọ́ọ̀tù fún wa pé àwọn wà lọ́dọ̀ náà bá a bá ti ń kà fáwọn kò ní jẹ́ pé ẹnu lásán ìmọ̀ lásán láàmú ná bọ́lọ̀mùbá kẹwàá lásìkí náà ká mọ yọ síta torí pé àfa ni alikọ́wùlù mùsùdákù lìsàn wa inama kọ́wùlù nbílà amalin asa omuzanadi so ọlọ́run kí ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kẹ́ wa náà lọ́rọ̀ kó sì fún wa lẹ́mí àti sí dáadáa afa wa yìí Abu Dawud wọn làwọn wà lọ́dọ̀ afa wa yìí lọ́dọ̀ afa suba àwọn ń kẹ́kọ̀ọ́ àdìsí lọ́dọ̀ rẹ̀ àwọn ń kàdísì lọ́wọ́ bẹ́ẹ̀ ni aláìníkẹ́ndé wa béèrè nǹkan lọ́dọ̀ àfàwà ṣùgbọ́n wọn làáfà àṣùgbà wa sọ gbogbo àwọn táwọn yòókù pé tàṣọdàkù ẹ sàárà fún ẹ sì sàárà fún ẹ sì sàárà fún o ó ní ẹnìkankan náà àwọn ọ̀wá kọ̀ yọ kankan kó fún ẹni yìí kó sì sàárà àfa àtúntò tàṣọdàkù ẹ sì sàárà ẹnìkankan náà àwọn ò sàárà à ó ní àfa wa ni ohun tó jẹ́ ń pẹ́ sàárà ni pé torí kí mo gbọ́ tí àbó Ishaq tó sọ fún mi pé látọ̀dọ̀ Abdullahi ọmọ Mughaffal Hadi ọmọ ó náà nẹ́bí sallallahu alaihi wasallam sọ pé ittaqun nara walaw bithiqi tamra ànẹ́bí ni ẹ dáàbò bora yín níbi iná kẹmọ́bà wọná pẹ̀lú kódà kọ́ jẹ́ pé ẹ̀ níjùlàjì dàbínú lọ nítumọ̀ pé nínú ọlá sàárà ni pé sàárà mọ́ ọkọ̀ díyàn kéèyàn mọ́ wọná kéèyàn mọ́ sórí burúkú ó ní àfáà tó ká àdìsí yìí tán àdìsí yìí lálàáfíà àfáà wa Bukhari wọ́n gbé àbí àfáà wa Bukhari gbé àdìsí yìí jáde ó lẹ́nu kẹ́kẹ́ wọn ò tún ṣe sàrà pẹ̀lú bí wọ́n ti ka àdìsí yẹn torí pé báwọn yẹn sọ̀rọ̀ sàkáàtì tó wọ́n sọ̀rọ̀ sàrà tó ara ẹlòmíràn pa àpapọ̀ ní yọ náà ni ọ̀dà àbùgbò rà rẹ̀ ń bi náà ni. à ó láwọn ẹnì kẹ́kẹ́ wọn ṣe bí àfáà tún ní ọ̀dà mo tún gbọ́ tí amúrì ọmọ múra tó náà tún sọ fún un pé àfáà àdí ìbùnà hátìmí tún gbà àdìsí mi ìwà tó sọ pé ànábì sọ pé faman lam yajid ẹ̀ka fà tún lékún ẹni tí ó bá tiẹ̀ níláàjì dàbínú tí ó fi sàrà fàbí kalimati tayyibatin kó jẹ́ pé kó ṣe sàrà pẹ̀lú gbólóhùn tó da lẹ́nu. àyí sọ̀rọ̀ burúkú sẹ́ni tí ò ní tọ́wá bá wa sẹ́rù kí bẹ́ẹ̀ ni sẹ́dùn ṣe ni ìyẹn bá bùkátà wa bá ọ̀tọ̀ ni tó bá wa ọ̀tọ̀ fi mí kún fún ni. ó láfa ni bẹ́ẹ̀ wọn bá níláàjì dàbínú tí ó tiẹ̀ fi dáàbò bọ́ra rẹ̀ bí iná tí ó fi ṣe sàrà ó ní kódà kó lo gbólóhùn dáadáa ó ní tòun ti ẹnìkan àwọn ní òtún ṣe sàárà ó túnbọ̀ kún òtún sọ gbólóhùn tó dáa fún ẹni tí ń tọrẹ ń ká kú dákẹ́ náà ni. wọ́n láfa tún ní tàṣọ́dàkù ẹ ṣe sàárà à onígbà tí àwọn wá gbọ́ wọ́n láfa wa ni àwọn tún gbọ́ nínú àdìsí ànábì mi sallallahu alaihi wasallam tí àdìyẹ ọmọ hatim tún sọ fáwọn àdìpé alákọ̀ọ́kọ́ àdìyẹ ọmọ hatim náà ni ẹlẹ́ẹ̀kejì ẹ̀kẹta wọ́n sọ fáwọn pé istatiru minan nar ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ti yàtọ̀ sí pé ìtẹ́kù ó ní ìstẹ́tìrù mínà nẹ́ẹ̀rì ẹ dá gàgá gbòòrò ayín kò níbi kẹ́mọ́ bá wọ́n ní wàhálà ó bèsì kì tamọ̀rọ̀ kódà kọjá pẹ̀lú làjì làbínú ọwọ́ ní fa in lam tajidu tẹ̀ ẹ̀ bá tiẹ̀ wá ní fa bi kalimati tayyiba pẹ̀lú afáàtúmọ̀ rìpítì àdìsí yẹn ní pẹ̀lú lábùsù mi ó lé nìkan àwọn òtún ṣe sàárà ìgbórí bá fa bani kúmù àní ẹ̀dìdì kúrò lọ́dọ̀ mi. lẹ́ ohadisukum thalasata asur oṣù mẹ́ta nìfín ní kọ́ inú àdìsí. ah ó túmọ̀ pàwọn náà gbogbo wá síta ń gbọ́ tá a bá ti lò ó yọ ọmọ káwọn àfa lára mélòó mélòó lówó tó ti gbọ́ wà ti sàkánìsì tí ọ̀yọ́ sàkátùl fìtì ní àwọn yẹn ti sọ́ sọ́ sọ́ sọ́ sọ́ ẹlòmíì ọ̀yọ́ rí kò sì ní yọ ẹlòmíì sì lágbára kọ́ yọ ohun tí ó dùn tálíkà nú ohun tóun ní ó lè jẹ́ ń jẹ́ ọdún ní ó ọlọ́run sì kẹjù bẹ́ẹ̀ lọ àfáwa ni a ah, fóun tẹ́ ṣe yìí ìmọ̀ kàdísì kàdísì ẹ̀ ló ni pé yóò dùn ẹnì kọ̀ọ̀kan náà àwọn wáàsí náà ti ń bá wa sọ̀rọ̀ nígbà tá a bá lo gbogbo tá à ń gbọ́ afábá oṣù mẹ́ta nìfi ní kọ́ yín ládìsí mọ́ oṣù mẹ́ta punishment yìí nìyẹn ó ní nígbà tá a fa sọ̀rọ̀ yẹn tán sùmàdàkàlẹ̀ manzilahu ànábi sàábẹ̀ yìí wa àbí àfa yìí wa wọnú ilé wọn àfa aládìsí yìí àfa sọ́nbà ó ní ó gbé ìyẹ̀fù jáde èlùbọ́ tí wọ́n nílé garawo èlùbọ́ wọn ó gbé fún ẹni tí ń tọrọ yìí ó ní fa innahu ta'amun al-yawm òun ta nílé táwa ní ọjà lónìí mo gbé fún wa ni ó tún mọ̀ pé àáfàá tún ṣe ìsáàrù kí a ní nǹkan kan lé mọ́ àáfàá wa gbé fún káwa wò ṣé bẹ́ẹ̀ làwa rí ọlá ilé ẹ̀kẹrin tí ń bẹ fún sọ́dákọ̀ torí pé afẹ́ká tó ní sísẹ̀ntẹ̀lé ká tó bọ́ sí mọ́jẹ̀mú wo ni sàárà àfi mọ́jà tẹ́wọ́gbà èyí tọ́jọ́ ọ̀ràn yẹn ni àbí èyí àṣegbọ́ rẹ̀ òun náà ni pé ẹni tí ń gba sàárà lọ́wọ́ wa gbogbo àwọn tá a jẹ́ ní ti ń tọrẹ bóyá sàkálà yọ ni bóyá sàárà lásán náà lásán ni bóyá jákà ni n yóò tọ́sà jẹ́ nǹkan tá a fi tọrẹ fún yàn ẹni tí ń gbà lọ́wọ́ wa gangan lọ́ba adẹ́dá o ọlọ́run ọba adẹ́dá ni ń gbà ká lè mọ̀ bẹ́ẹ̀ wọ́n yẹn wàá wo kí lọ fẹ́ gbélé ọlọ́run lọ́wọ́ ṣé ohun tí òwú lò fẹ́ gbé lọ́lọ́run lọ́wọ́ tẹ́wọ́ tí wọ́n bá fún ọlọ́run ọba adéla la fẹ́ fún kéèsì ọwọ́ ẹ nìyẹn kódà ìjà àwọn bàbá wa lánàá àwọn ò tiẹ̀ tún pé lọ àwọn òkú wọ́n pe àtẹ́lẹwọ́ ànẹ́bì lẹ́sẹ̀ kínní lẹ́nẹ́wó sí ẹni náwó fáwọn òní sàbámọ̀ àti pé àtẹ́lẹwọ́ ọlọ́run ní gbogbo tọrẹtọrẹ ń tọrẹ sí. ló fi jákè bẹ́ẹ̀ bá tọrẹ jù bẹ́ẹ̀ lọ ń tá a mọ̀ sọ fún wa pé jazakumullahu khairan torí pé ń ṣe é fún kọ́ ní ọ̀sẹ̀sẹ̀ ọba tó da wa ní ọ̀sẹ̀sẹ̀ fún. kílẹ̀ rí eléyìí ká mọ wá ní nǹkan tó da o nínú àwọn dúkìá wa ká mọ fi tọrẹ fáwọn èèyàn ní nǹkan tó wúlò torí pé kìnìún arínú hadisi bukhari àti àfàwà muslim látọ̀dọ̀ abu hurera wọn là nẹ́bí sallallahu alaihi wasallam sọ pé man tasaddaqa bi adlin tamratin min kasbi tayyibin ẹni yóò tọ́ bá tọrẹ ó fi ohun tí ó jẹ́ tọmọ bíi dàbínú tọrẹ tọ́jú pé dàbínú yìí ọ̀nà tó gbà ọ̀nà ẹ̀tọ́ ni kìí so owó haramu ṣùgbọ́n ohun tó náà kò ju bíi ọmọ dàbínú lọ ó ní wàlẹ̀ yàkùbalù lọ́hùn ilẹ̀ ẹ̀tọ́ yìí rẹ̀ ọlọ́run ọba wa kò sì ní gbà kankan tẹ́lẹ̀ lọ́wọ́ wa ní sàárà tá a ṣe àbí sàkátà yọ tí ọba jẹ́ kó ń tá a rí lọ́nà ẹ̀tọ́ ọwa nífa iná lọ́ha yàtàkọ̀bálùhà ọlọ́run ọba wa subhanahu wa ta'ala yàtàkọ̀bálùhà bí yaminihi ọlọ́run ọba gbà pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ láfin wọ̀tẹ́ ní ọlọ́run ọlọ́wọ́ agbára ó suma súnmọ́ yorì bí náà ọlọ́wọ́n ọba ọmọ wa nọ́ọ̀sì ẹ̀ kì ní ọmọ gbèrú sí lọ́wọ́ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọmọ rèé yọmọ rèé yọmọ develop kì ní yọmọ gbéra sí fẹ́ni tó ní sọ ibi ha kẹmà yorì ahadukum fúlùwàhù àtàtàkù nà mísìlẹ̀ jabal gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa bá a wa tí ó fi ga títí títí tí ó fi ga gàgàrà bí àdìsí eléyìí mẹ́mbò Buhari àti Muslim kódà àrí ayé alukur'an tó tọ́ka rẹ̀ pé ọwọ́ ọlọ́run ọba adẹ́dà ni gbogbo tọrẹtọrẹ tí wọ́n ti sàrà ní ń jù sí kì í sí pàtẹ́lẹ̀ wọ ẹnìyẹn nítorí wọn kọ́ representative ọlọ́run ni ẹni tá à ń tọrẹ fún. tàbí àrí ayé àtọ́sọ fún wa pé pé ẹ̀wọ̀n ọ̀mọ́ ni àwọn tí ń tọrẹ àwọn tí ń ṣe sọ́dákọ̀ ti ń yọ ti jákà anna Allaha huwa yaqbalu tawba kí ọlọ́run ọba yìí ni mo gba ìrònúkúwàdà ẹrú àní ìbádìhì lọ́dọ̀ ẹrú rẹ̀ wọ̀yá oṣù sọ̀dàkọ́t kódà òun náà ní mo hóòdì àwọn sọ́dàkọ̀ báyìí wa anna Allaha huwa tawwabu rahim dájúdájú ọlọ́run ọba ọba tí mo gba ìrònúkúwàdà ẹrú tí sì mo sì kẹ́ ẹrú ni wọn náà lò ní yọ àwọn ni ìgbàgbọ́ rẹ ò fẹ́ kó lékún ipò kọ́mọ rẹ̀ lẹ̀ kọ́mọ dínkù ojoojúmọ́ ìní àlọ́fẹ́ wà ọlọ́run mọ̀sí ọbẹ̀ mọ̀sí mi náà bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀karùn-ún nínú ọlá tí ń bẹ fún sọ́dákọ̀ òun náà ni pé ń bẹ nú àwọn tá a wò lábọ̀rọ̀ láyé tí wọ́n bá lu ọ̀rọ̀ yẹn sọ́nà tọ́tọ́ àti bó ṣe yẹ. ó ní àgìníyá òdúníyá àwọn tó jẹ́ ní abọ̀rọ̀ láyé tẹ́kọ́ wọ́n padà jẹ́ hum fukọ́rọ́ ni àwọn nínú wọn tí mo tọrẹ nínú wọn. حديث والولي لينا أنا بني وابا الظر إن الأكثرين هم الأقلون يوم الكيامة إلا من قال أكذا وأكذا أسا بين يدي يمين وشمالة أفن تبا إن جاوة الناس تنتنس الناس واجو الناس أمني هني ربه نوا تسلي دي آيه كوي أجو قند الكيامة إذا وقعت الواقعة ليس الواقعتها كاذبة خافضة رافعة أعطي أقول لن يفرد دين àwọn tó bá jẹ́ ní gíga tí wọn ò mọ ọtọ rẹ yóò wà nípò lẹ́njọ́ náà lọ́hùn. eléyìí ni ọlá eléyìíká àrùn tí ń bẹ fún ìmọ̀ ọtọ rẹ yálà ìtọ́jú ọ̀ràn yẹn bíi zakat àbí ìtọ́jú zakatul fitr àbáwọn sàárà àṣegbọ́rẹ̀ yòókù táwọn èsì dandan. ẹlẹ́ẹ̀kẹfà anabi sallallahu alayhi wa sallam nínú tó ń jáde nọ́ọ̀rọ̀ wọn náà ẹni ìyówù tí ń bá mọ́ ọtọ rẹ ojoojúmọ́ làwọn màláíkà mọ́ sọ̀kalẹ̀ ó túmọ̀ pé ó ti gbé assignment fáwọn màláìkà torí níjọ́ tọ́lọ́run ti dá àwọn màláìkà yin àwọn ọ̀kẹ́ pé iṣẹ́ tẹ̀yìn ọmọ ọ̀sẹ̀ ni pé tẹ̀yìn lójoojúmọ́ ẹ̀yìn ẹ̀mọ ọwọ́ ni tọ́ba ti ń tọrẹ àdúrà onímọ̀ pé prayer warrior fún àwọn tí ń tọrẹ lẹ́yìn jẹ́ ó sì yin àwọn ọ̀kẹ́ pẹ́tọ̀ ẹ̀yìn ẹ̀mọ wọn ẹ̀yìn ẹ̀mọ ṣàdúà lu àwọn tí è ibadu fihi tẹ ẹrú ọlọ́run kan wàá jí láàárọ̀ tí gbogbo abá ti ń jí lójúmọ́ ó ní illa malakani yanzilani àfi káwọn màláìka méjì ó sọ̀kalẹ̀ fàyẹ̀kúlù àdúhùmá ọ̀kan ní wọn mọ̀ sọ pé allahumma aati munfiqan khalafa ọlọ́run gbogbo ẹni tí máa ti ń nẹ́ ń tọrẹ fáwọn èèyàn ti ń ṣe sàárà àti ń ṣe dáadáa fáwọn èèyàn ọlọ́run mọ̀ fún ní àràdí ó túmọ̀ pé ọ̀sẹ̀ ní bùkátà sí pé kọ́ ọmọ sògùn kálékì sáàmù ọ̀tọ̀rẹ tọ́ọ̀bá ti ń tọrẹ ti kó dààmú bá àwọn màláìka wọn mọ bẹ lọ́hùn fún ọ ni ẹni tóun náà sì diwọ́ mọ́wọ́ rẹ̀ ẹ̀yìn kókó ń lọ ń ṣe gbá òun lọ sólẹ̀ ọ̀bá àṣọ sókè ọ̀bá àṣàwúrẹ́ yóò tó lè ṣe ìpè ń jà ọ́ kọ̀kẹ́tì yìí ọ̀nà tí ń gbà fi mú ọ ni torí pé òní ni náà kò yú ọ ọ̀tọ́ ní onítẹ́lọ́rùn bọ́tọ́ rí owó tálíkà tó kéré tẹ́jọ́ dòwòpọ̀ ọ̀tọ̀ rẹ̀ jẹ ara kólòsì ni ọ̀nà ènìyàn torí bẹ́ẹ̀ ọba ti láyọ̀ ọkàn òsìkẹ́ òtó olówó títún rẹ tálíkà jẹ ara pé ń jà ọ nìyí oní màláìka ẹlẹ́ẹ̀kejì wọn mọ̀ sọ pé Allahumma àti mumsikan talafa ìfọwọ́bólẹ̀ ọmọ ọbẹ̀ fún gbogbo ẹni tí èèbá ti nánú owó rẹ̀ bó kówó nkan nǹkan jówó rẹ̀ ọ́há kò ní bẹ́ èrè bọ̀ níbi òun yóò kówó lé lórí yóò máa jó lówó tí ń bẹ ń bi ká mọ ná òun náà ni pé tẹmukul khatihat sàárà àṣìṣe ìmọ̀ ọ̀tọ̀ rẹ àmọ́ pa ẹ̀ṣẹ̀ rẹ a sì mọ̀ pa ìbínú ọlọ́run ọba rẹ gẹ́gẹ́ àfọwà tẹ́lẹ̀mìsì inú àdìsùn wọn gbé jáde àti àfọwà akim pé asọ́dàkọ̀tù tó ti fi olùkọ́tì ha kẹmà yóò ti fi olùmọ́ ònàrọ̀ wípé sàárà àṣìṣe a mọ̀ pa ẹ̀ṣẹ̀ rẹ gẹ́gẹ́ bí omi ṣe mọ̀ pa oró ná bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ tó lè kó bá wa láyàtàlì kìámà sàárà àmọ́ ti dànù níbàámu sáyà lùkúrán sọ pé innal hasanati yudhibna sayyi'ati dhalika dhikra lidhakirin pé dájúdájú ìmọ̀ ṣe dáadáa ìmọ̀ pa ìmọ̀ ti aburú dànù eléyìí ni ìrántí gbogbo ẹni tẹ́lẹ̀ rẹ bá pé tó sì fẹ́ tẹ̀lé ìlànà ọ̀rọ̀ ọlọ́run ọba dẹ́dà àǹfààní ẹlẹ́ẹ̀kẹjọ bá kókó wa ṣe rí a sọ pé a pín ọ̀rọ̀ yìí lẹ́kalẹ́ka ni ẹlẹ́ẹ̀kẹjọ ni pé sàárà yìí a mọ fọ ẹ̀mí mọ́ a máa fọ ẹ̀mí mọ́ a sì máa fọ ògiri ara ẹni tí ń ṣe é máa fọ ọmọ ló fi jẹ́ pé níbi ìsàká àtọ̀ràn èèyàn àti èyí tí ọ̀jọ́ ràn èèyàn àdìsí wa àbí àyà wa àwọn àdìsí náà wa ṣùgbọ́n alukurani yìí náà ti tó wa tọ́lọ̀ sọ fún anabi pé hud min amiwalihim sọdakọtan tutọhiruhum wọtuzakihim biha àyè fún gbọ́dọ̀ méjì já tutọhiruhum wọtuzakihim biha ni pé sàárà àṣìṣe yálà sàkátà yọnuwo wa inú dúkìá wa nǹkan ọ̀gbìn ni nǹkan eh, ọ̀sìn wa ni a mọ̀ ṣàfọ̀mọ́ wa a sì mọ̀ ṣàfọ̀mọ́ dúkìá wa a kẹ́lìmọ̀ pé tutọ̀ hírò hom wọ̀túnṣà kíhìn torí pé inú sátà nẹ́bí wa ṣe láyé ọlọ́run ní àárín ànẹ́bí dìde sí wọn yẹtìlú àlẹ́ yìí háyàtì kíkọ́ mọ́ ka àwọn àmì ọlọ́run ọba fún wa alukur'an ni àtàwọn àmì míì táwọn fi dọ́lọ́run ọba mọ̀ oníwọ̀yú alẹ́ muhammadu kìtàbọ̀ lẹ́kìmọ̀ rọ̀ṣẹ̀ kíhìn kó sì mọ̀ ọ̀fọ̀ wọn mọ́ ara ọ̀nà tá a gbà ṣe ọ̀sẹ̀ nídìí kó tira rẹ mọ́lé kọ́ máa bí ọ pé kí laago tí mẹ́wájú ẹ̀ kọ́kọ́ lọ́hùn ni kí ni gbá ọlọ́hùn ni ìwọ gẹ́gẹ́ kọ́ kókó ọ̀nà ẹ̀dọ́ lọ́hùn pé ìwọ ṣe tẹ́síkíà àbó ṣe tẹ́ríkíà gbogbo eléyìí sàárà àti ṣègùn alukoran ti júwe fún wa pé inú tẹ́síkíà ni. kò sí ohun tí wọ́n gbẹ̀yìn tẹ́síkíà bẹ́ẹ̀ bá ti dẹni tọ́ mọ́ ìyẹn ọmọ gòkè ni ó tún wọ́n pé tẹ́ríkíà náà tẹ́ríkíà tẹ́ríkíà tẹ́ríkíà ti wà ń bẹ̀ papọ̀ torí pé bẹ́ẹ̀ yẹn bá ti jẹ́ ni gíga ó ní inna kitabal abiror láfi illiyin òkè òkè lọ́wọ́ gbogbo ẹni tó bá ti jẹ́ ni dáadáa ní ọmọ lọ bẹ́ẹ̀ mi rẹ̀ náà bá bọ́ òkè ní ọmọ lọ àlùjẹ́nà ní àyètọ́ ga lọ́wà iná ní ń bẹ nínú ilẹ̀ kejekeje lọ́hùn tó bá jọ táwọn tí ó wọ̀nẹ́ wọ̀nẹ́ ọlọ́mọdé àwọ̀nẹ́ o àti mi àti wọ so eléyìí ni àwọn ọlá ti ń bẹ fún ìmọ̀ sọ́dákọ̀ so bákòókò wa ṣe rí ẹ̀ka ẹlẹ́ẹ̀kejì báyàbẹ̀ láti tẹ̀síwájú ní ọjọ́ ọ̀la gbogbo àwa tí àwa náà ń sọ pé sọ́dákọ̀ lè tà ń ṣe yìí náà torí pé kì í ṣe pé ètò yìí nìkan ni wọn tà ń ṣe àfẹ́ mọ́ kà fún wa àwọn tí ò rí jẹ tí ò rí mu ń bẹ tọ́jà pé tọ́rọ́ kọ́bọ̀ tẹ̀ ń náyẹn tá a fi nẹwọ́ sí wọn tí wọ́n sì mọ jẹ́rìí à nídìí kásẹ̀ wá pé ẹ pèsè fún yín àbá fún yín ọlọ́run rí wa ó sì rẹ́yìn náà nítumọ̀ pé ẹ̀ ń bọ́ àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ẹ̀ tún ń bọ́ wọn pẹ̀lú oúnjẹ gbogbo yín tọ́rọ́ kọ́bọ̀ ọlọ́nkọ́bà àti ńlẹ̀sẹ̀ dáadáa gbogbo àwọn látara kàpé mẹ́mi sọ́dákọ̀ yìí ọlọ́run mọ́jì ó fòyín ru ká sì gbìyànjú rí pé ohun tá a fi ń contribute sẹ́sìn tá a fi ń tọrẹ kọjá ọ̀nà halali kábàlì rẹ́sìn rẹ̀ gbà ní pẹ̀lú ògùn ọlọ́run ọba a mọ̀ tẹ̀síwájú lórí àwọn ṣùrùtù àwọn mọ́jẹ̀mú tí mọ́ jẹ́ kí sàárà àbí sàkátà yọ àbí jákàtà yọ tí ó fi jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba wa so ńbẹ̀ láti tẹ̀síwájú ní ọjọ́ ọ̀la ọlọ́run kí yóò kún ẹnì kọ̀ọ̀kan wa náà. alhamdulillah kọ́lọ́run kí ó bá ní olùkúnlọ́ eh, fún wa ní ẹ̀san olóore gbogbo àwọn ọ̀nà tí àwọn ètò náà ń gbà lọ ni a tún ti gbọ́ yẹn bákan náà ni pé àwa tí a bá wá ní ìbéèrè kan àbí kejì láti béèrè zero nine zero seventy seven seventy one eighteen eighty one àbí àwa tí a bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ ètò àlèhúdà láti mọ̀ sí olùgbọ́wọ́ rẹ̀ àkáǹtì nọ́mbà wa zero zero zero five one zero three one seven nine Jaiz Bank zero zero zero five one zero three one seven nine now. nípa àwọn tó kẹ̀sì ṣe tó ń sọ dìfẹ́ǹtì ṣe tó ń fi gbà bá tó ń gba sàárà ẹ̀ kí ni ẹ̀tọ́ kí ló wà kí ni súnà ẹ̀tọ́ lérò rẹ̀. naam àwọn tí àwọn kẹsàn bá rà díṣẹ́ irú àwọn èèyàn á lo àdìsí pé irin ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ ẹni tó jálábò sí sọ látàrí pé á gbà lọ́wọ́ mu tábàtì mọ̀ pé eléyìí kẹ̀tì mú bá rà níṣẹ́ ì tàbá fún wọn kì í ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tàbá ti di pélé torí pé ẹlòmíín ní ju ẹni tí ń béèrè lọ́wọ́ rẹ̀ lọ́tún sọ bára ilé ìhòsínú Islam ìwọ̀ ní ń gbà ẹni tó bá jẹ́ pé ó ní ohun tí ó jẹ lójúmọ́ títún à ń gba bára àdìsí pọ̀ lórí eléyìí àti ṣètò lórí rẹ̀ rí nípa pé bára ìhàwọn Islam kọ sí kásọ̀ diṣẹ́ ìwọ̀ ní kọ̀dá so ìwọ ní kẹtẹ nìyí ń gbà tí ó sì padà di ọ̀hún fún lọ́jọ́ gbẹ̀dẹ̀ alikiyama ẹni tó bá ti mú bára níṣẹ́ ní ṣókí àwọn béèrè pọ̀ lórí platform láwọn tí ń wò wá tí wọ́n ń kọ pẹ̀lú ògùn ọlọ́run tá a bá lè a lè ka gbogbo omi ìbẹ tó ti gbé lọ sókè tá a rí ṣùgbọ́n gbà tá a bá parí ètò àmọ́ dáhùn rẹ̀ àti dáhùn àwọn kọ̀ọ̀kan ní orí platform ní tẹ̀sán ti wá lórí ẹ̀ náà. ìbéèrè náà tún wá pé ìjà lè yọ fi owó yọ sakatul fitr pẹ̀lú ògo ọlọ́run ká pàdé wa ní ìdájí lórí ètò ti alufukọ́n èyí tó ètò wa ti alufukọ́n tá a mọ̀ sí ní ìdájí ṣùgbọ́n ní ṣókí èyí tó dáa jù ni pé ká fi oúnjẹ yọ ẹnu ń kun káfowó yọ ọmọ jẹ́ ìsìn fáwọn tí wọ́n bá gbọ́ wa ní ìdájí náà. nígbà tí a sì ń retí pé àwọn èèyàn wa nílé zero eight zero seventy five seventy seven eighteen eighty one àbí zero nine zero seventy seven seventy one eighteen eighty one náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Naam. Orúkọ mi já mi ò kádà rà lọ́wọ́ láti ṣe pàtẹ́rí. Ìbéèrè mi ni pé bí wọ́n bá ní ọmọ àti ìyàwó tí wọ́n wá tóbi mẹ́fà méje agbára wa kára kiri ọ̀tà orí bèbè bá di márùn-ún àti mẹ́fà. jẹ́ orí tó lè yọ àdúgbò sílẹ̀ àti àdúgbò ìṣe làwọn ẹlẹ́yìn. lórí hadith tí wọn náà níbi sọfọ kan náà àwọn sọhábà ti rú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ pé ó ní ibda bi nafsik yọtara rẹ súnmọ́ bí màǹtà owl àwa gbé àtiwá ìyàwó wa àwọn ọmọ báyà báwọn ọmọ náà ṣe tẹ̀léra wọn ká gbé tọ́wọ́ pé ń bí etí kẹ́yìn la àbá rí yọ àkókò ní sọfún tẹ́lẹ̀ pa àríjáká tiẹ̀ yọ lẹ́yìn pàtàkì yọ oúnjẹ tá a jẹ níjọ́ ọdún tán iye tá a bá rí yọ yẹn iye tọ́lọ́run fi pa àwa ká nìyẹn torí pé wọ́n ní la taklifa ma'al ajiz ọlọ́run yìí la iṣẹ́ ẹ̀sìn kẹbọ̀n yẹn lọ́rùn gbà tá a bá ti ní kápá lórí rẹ̀ kò sí ohun tó burú iye tá a bá lágbára àti yọ náà láàyò so ọlọ́run sì bá wa gbà á bẹ̀ kó sì jẹ́ mi. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. a fún iṣẹ́ apá ọ̀rọ̀ ṣe bá mo ti fẹ́ béèrè béèrè yìí ti pẹ̀lẹ̀ sí mi ráyè rẹ̀. ẹ ìbéèrè yẹn lọ màá ń gbọ́ àwọn tó ń sọ wọ́n pé ń bà sánà bí wa mọ́ mọ́ sọ̀rọ̀ lọ́wọ́ tó ń bà fi ń bẹ láyé tí ń bá ń jẹun pé abọ́ tí bá fi ń jẹun nì kò ní ìkẹ́kọ̀ọ́ ní sẹ́kùn náà rẹ̀ ní ọ̀fà ńlá gbogbo nǹkan ànábì ọ̀fà ńlá tí ànábì bá ń jẹ ìkẹ́ tó bá jábọ́lẹ̀ ní òwò tó ẹ dákun jẹ́jẹ́ náà. lóòótọ́ ní bẹ́ẹ̀ nù sí ànábì sallallahu alaihi wasallam kódà inú sí ànábì ni kó ànábì ò kò fa àbùkù kan oúnjẹ kan rí tí ọ̀bá yà ní jẹ yóò gbé kàwá pé ah, oúnjẹ yóò dùn kò sí kíníkan rọ torí àti pípa tí yẹn bá dín abọ́ kan nínú obìnrin tó ṣe ń jẹ abẹ́ tó gbọ́dọ̀ fún inú rẹ̀ ó dùn ká oúnjẹ mi dùn kódà wọ́n jẹ́ tẹ́ni ànábì ìfẹ́ bá yẹn nu jẹ ń bẹnu súnà ànábì ànábì mọ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe pọ́ jẹ́ pé téèyàn bá ti wá ṣe ó di ẹ̀ṣẹ̀ ànábì ìfóúnjẹ rárẹ̀ bákan náà ànábì mọ́ la ọwọ́ tó ń bá jẹ wọ́n la gbogbo ká wọn náà so ń bẹnu súnà ànábì lóòótọ́ bó ṣe ṣe jẹ́ nìyẹn. Assalamu alaikum. Wa alaikum assalam ẹ̀dá kan jọ kí ìyẹn bá ń gba àjọ báwo ni ìyẹn sì lè yọ àkálò rẹ̀ báyọ̀ pé ìyẹn ń gbàjọ. nígbàjọ pé òun fi àjọ ṣiṣẹ́ àbí nípa ẹni tí ń gbàjọ owó olówó ló kó sọ́dọ̀ owó olówó ló kó sọ́dọ̀ kò lè fowó olówó kóun yọ sàkánà owó olówó ṣùgbọ́n tó bá jẹ́ pé owó rẹ̀ ti ń dá pamọ́ ti ń dá pamọ́ lọ́wọ́ àyè ipò ọdún gbà tó wàrà di ọdún tó kó láàrin lẹ́yìn ọdún kan so ọwọ́ yẹn wá wọ ní sọ́ọ̀bù yọ̀yọ̀ sàkà ń bẹ̀ kódà nínú tí mo gbàgbé náà ni pé kó lè jẹ́ àǹfààní saka nìṣọ́ọ̀bù ti fídọ̀ náà tún bẹ tọ́jẹ́ pé kò ní jẹ́ nìṣọ́ọ̀bù ti góòdì tó ń lọ jẹ́ bí one point six million nìṣọ́ọ̀bù ti góòdì torí pé wọ́n lè dín ẹ̀kìtìsínà dábà wọ̀lẹ̀ fídọ̀ níbi táwọn afáà ti mu àtàwọn àdìsí ànẹ́bì nìyẹn pé nìṣọ́ọ̀bù ti fídọ̀ òun ọ̀tí ẹ̀fẹ́ ju bí one hundred and twenty thousand lọ ẹni tó bá tún fẹ́ sèyàn tóun náà fẹ́ yọ pé kóun ó lè sá pé òun náà yọ sàká kọ̀sá burú mẹ́tọ́ bá ti níbi one hundred and twenty òun ní ọ̀dà sógójì náà ni yóò sì yọ ìdá kan tó kóun fi yọ sàkáàtì nítorí wọn pé nìṣọ́ọ̀bù ti fídọ̀ iná ìlélẹ́yìí so eléyìí náà tún bẹ́ẹ̀ nù hadith anabi sallallahu alayhi wa sallam àti nuhu tá a lè ṣe. naam jazakumullahu khairan ẹ dẹ́kun fún àǹfààní ẹ̀yìn yẹn wa nílé nọ́mbà tí àwọn èèyàn ń pèsè nígbà tí a wà sí stúdíò wọn ni a ti sọ láìpẹ́ yìí yẹn èyí tí a mọ̀ pèsè nígbà tí a bá kó lórí tòótọ́ jẹ́ ti nọ́mbà prógrámù yìí gẹ́gẹ́gẹ́ òun ni zero eight one eighty seven ninety nine sixty one eighty nine zero eight one eighty seven ninety nine sixty one eighty nine àkáǹtì nọ́mbà wa fún àwa tí a bá tún fẹ́ dá sétò zero zero zero five one zero three one seven nine tí ọlọ́run bá tún kàdàrà títí ẹ̀ láti àtúmọ̀ pàdé subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا يا ربي إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء ربك نور تعدي بها من تشاء Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa Al-Huda Islamic Development Foundation eléyìí tí àgbékalẹ̀ rẹ̀ wà fún ìmójútó àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn ọ̀rọ̀ ẹ̀sìn. Láláì ní fi gbákan bọ̀ ọ̀kan nínú lórí àgbọ́yé Quran àti Sunna Anabi Muhammad sallallahu alayhi wa sallam àti àgbọ́yé àwọn sàhábà kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ náà ló tún wà fún ìmójútó àwọn ìpèníjà tí ń dojúkọ àwọn jàmáà Mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́kùnrin lọ́mọdé àti lágbà. Hmm. látàrí àìríjẹ àìrímu àìríná àìrílò lọ́pọ̀lọpọ̀ ọgbà tó ń dí wọn lọ́wọ́ láti jọ́sìn gẹ́gẹ́ bí ọlọ́run ọba tà láti ṣàgbékalẹ̀ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. bẹ́ẹ̀ náà láti mójútó àwọn ààyè ìjọsìn pẹ̀lú àwọn ìdojúkọ kọ̀ọ̀kan tí wọ́n ń là kọjá. wọn yìí àti ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ báyìí ni Al-Huda Islamic Development Foundation ṣe. bẹ́ẹ̀ náà ni òsì àwọn tó wà ní gbèríko